tó máa ṣe bí gbè fún ṣá. ṣé kò ṣe pé wọ́n dìta lágbárí àbójà kí ni nǹkan tó ń yọjú owó ẹ̀. màá fi àjà lọ màá fi ìtàn ẹlẹ́sìn tó gbọ́. ọkọ òun nìyẹn. mọ̀lẹ́kẹ̀jì mọ́tò ọmọ yẹn ó lè fi bèbè jábọ́ glari. you're still single. yes. ṣé o like mi rárá ni. kò ṣe pé mo like yín but. but kí ni. my intention is to always put smile on your face. sori mission ẹ yẹn you must accomplish it. gbogbo ilé ọmọ ẹ ti bàjẹ́. you play i play let's play let's play. níwájú àwa yìí ń pera yín lólè ṣòro àwọn ilé inú mi tì. mi ò rí iná association rí o. ta ló rẹ́gísítà yín. àwọn arábìnrin yìí dàbí ọ̀rọ̀ àtùpà tó ń tanná rí ìdí àwọn ẹlòmíì ṣùgbọ́n tó mú orí di ara ẹ̀ àtùpà o. olúwa gbà mí olùṣọ́ mi. àtùpà ò di ara rẹ̀. tẹ bá dé truly love me ẹ máa dúró dè mí. ẹ̀rù ń bà mí. àyà mi ń jà. mo Like I think I'm liking her. How many kéré ago? ẹ gan. Don't kéré sí i. Wọ́n release. Bó ń rí tán mi lọ release. Tàbí jẹ́ ọkọ mi jẹ́ fún mi. Have you forgotten that we are still married before you got that baby pregnant? Ẹni ìṣe kò kú ẹkún rẹ. You lied to me. I am not interested in your car ṣé kí n ṣí àbí mọ ṣí o ìjọ ọ̀rẹ́ mi lèmi ò fi sí o ìjọ ọ̀rẹ́ mi jàlá ń jòló ìjọ ọ̀rẹ́ mi lèmi ò fi sí o ìjọ ọ̀rẹ́ mi jàlá ń jòló ohun tẹ bá rí kẹ o ìjọ ọ̀rẹ́ mi jàlá ń jòló ohun tẹ bá rí kẹ o ìjọ ọ̀rẹ́ mi jàlá ń jòló. baby baby na one for you i no come see you yada yesterday where you go now Maybe you talk say you go come. no vex for me that yesterday i busy i get something wey very important má bínú ìkọ̀kan ló ṣẹlẹ̀ tó ṣe kókó wà very important torí ẹ̀ mo yí fóònù mi sí flight mode lánàá má ah. bínú. you na my baby i no fit vex for you now. no vex but today i go come in the night. Eh. i promise you. ah hey, i dey for you hundred percent. me say i did for you now you know say me have your guy. okay no wahala how come be now. Uh -uh, i dey na everything dey dey intact. Mm -mm, beg give me something. Uh -uh, why not i go give you now. you know my baby now. my baby baby ah i know say today now for me o. Oh. no worry i did for you hundred percent. you sure. na me and you today. yeah i trust you my baby. ah ah. I know. know. sanu o sanu o na I can.

biniaro biniaro biniaro ẹnà pápá bora bẹ́ẹ̀ bá. Àwọn ìgbẹ́ bàjẹ́ tí ó ra bàdá yìí. Ṣé ìfọ̀bàdá yìí pọ̀? ó yẹ kọ́kọ́ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀ ó ní bìrì. farabalẹ̀ kẹlẹ́lẹ́ nílé ojú àti fún àwọn tó yẹ kó fún wa. wọ́n ah. ti wọ́n jù. ọmọ ìgbé ewu kì í ṣá. sùgbẹ́ pé mo yẹ òun kù sí wa tún pẹ́ ni tóbi ṣe kó má payọ ní. olórí burúkú ni ẹni olórí burúkú ni ẹni wàhálà ló kárí glove ni ẹni tó yà lọ́wọ́ ah, ọ̀dọ́ let's go please. let's go olóṣìwò. ẹ máa kọrin ọpẹ́ o ayé ti bàjẹ́ o ẹ máa kọrin ọpẹ́ ni o. àbẹ̀bẹ̀ yẹn ká ní mẹ́rin movement. ó lè yàrá ìjọba yẹn tàbí. mo lè ga sí i ẹ má pa náà tó fi ṣe ń kẹ́ máa pa nù ni. ẹ̀wọ̀ ẹ má fi mú bàbá rọ̀bù yín jà ní ìgbésẹ̀ náà bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ṣe kò tó. Ọ̀rẹ́ mi ṣe kò tó. pé ìbọn hook mọ́ ẹ lọ́wọ́ bàbá dúró ọ̀pẹ kí ló fẹ́ kó ṣẹlẹ̀ náà tí nǹkan bá ṣe báwo ló fẹ́ kí n fún ìwé náà. wọ́n ti gbọ́ mi kò gbọ́ mi for the last time mi mọ problem tó ní lórí pé wọ́n pààyàn wọ́n pààyàn pààyàn ṣò fẹ́ kẹ́ni tẹ́ lọ bá tó fẹ́ kó pààyàn tó o bá yára pààyàn wá pààyàn iṣẹ́ yìí kò lísì kò gbọ́ wá complain nínú ilé pé wọ́n pààyàn wọ́n pààyàn. sorry sorry woman sorry okay guys well done appreciate everybody. mo fẹ́ rí yín fún kankan you are very very important ṣe rí omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ that is to say bá a ṣe ń pín owó tẹ́lẹ̀ àní máa pín bẹ́ẹ̀ mọ́ nísìnyí báyìí èmi máa gba forty percent èyí náà máa gba forty percent èdè máa pín twenty tó kú fáwọn tó wà ní. àwọn mẹ́fà ya ẹ̀ka tó lórí burúkú lé lẹ́yìn. ọ̀gá ni wọ́n ń ja iye ọ̀gá. àtọ́júmọ́sọ̀ lè jù wá lọ ni. àṣọ lórí burúkú lẹ́nu o fẹ́ wọnú mi. níbi iṣẹ́ ọ̀nà tó ti bá mi. àbọ̀lẹ̀ ìbùkún náà. bàbá kò sí senior bẹ́ẹ̀. ọ̀ nígbà rẹ̀. ẹ ẹ ẹ ọ bẹ́ẹ̀ ọ bẹ́ẹ̀ nígbà rẹ̀ sá ó dà bó fẹ́ kú àrí ìwọ ó fẹ́ lọ máa pín ó máa pín kéèké níbi tí bàbá wà ìwọ wọn àná. ó fẹ́ wọnú mi ṣọlá burúkú ni ẹ̀yìn. lẹ́sẹ̀ àbùkù sẹ́yìn àwọn ọmọ ọmọ ọmọ àbíwò lè lélẹ̀ lọ́wọ́. ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹwọ tẹmọ́lọ́gbọ̀n kò lè wọ́ kọ́lọ́mú tọ́mú ìyá ah! ah! eh, eh, ẹgbẹ́. ọ tí tẹ ẹ̀rẹ́ náà ní ṣe pàtì ó ti gòkè afárájà kìnìún ti gòkè odò ó ti gòkè afárájà ṣàdékẹ́sì dẹ̀ṣù ṣàdékẹ́sì dẹ̀ṣù ó di wàhálà ó di jọgbọ́n. Sade baby. Honestly, tí a bá ní you are a very strong lady. Tí wọn go strong mọ́ ṣá. Iron lady no ló yẹ ká máa pè é kápẹ̀ tó add iron mọ́ Sade yẹn. Aláyé mò ń sà ẹ́ ò tiẹ̀ dá mi náà rárá kí ló ń ṣe ẹ́ kí ló ń rò. babe mo ti ń ran àwọn kọ̀ọ̀kan mo lè fẹ́ discuss ẹ̀ pẹ̀lú ẹ̀. shoot. ṣé bí wọ́n ṣe máa ń ṣe boss boss boss fún ṣàánú ṣé kò sùn ẹ̀ ni. Ah, kò lè sinmi kò ní sinmi kò ní rẹ̀ mí ìdíṣẹ́ ẹni láti mọ ni lọ́lẹ̀ kò yí ẹ. Sorry, mo fẹ́ kémi àti ká dá iṣẹ́ tiwa lọ́tọ̀ jẹ́ ká operate lọ́tọ̀ èmi àti ẹ we have the skill we have the energy we have everything to think láti dá wà náà we don't need to serve anybody. I am sick and tired of, you know, calling Inshallah, boss, boss, boss. Ó ti sú èmi jẹ́ ká dá wa jẹ́ má gbàgbé pé gbogbo iṣẹ́ tá bá ṣe same account náà ló máa bọ́ sí I think that's fine. <laughs> ṣáde gẹ̀ẹ́sì gbòòrì débẹ̀ o ah, ọmọ ńlá ọpọlọ burúkú ló sọ sílẹ̀ yìí ah, nǹkan tí mo bá sọ̀rọ̀ gan-an nìyí mo sọ pé you are a very strong lady kò ṣe pé bí ọkàn tó wá strong lásán o tún wá intelligent ṣé mo pé we can build empire together. sure that's the old tea tí mo fẹ́ lọ́dún ẹ̀ you know I love you. àlọ́kọ́ ló ń kígbe bìrìndì dé yín lálejò ẹrókò mo ní àlọ́kò kígbe ọ̀gára ọlọ́ṣà ọmọ bá orí àọ́jà ó. ẹ̀fẹ̀rẹ̀kẹ̀ ẹ̀fẹ̀rẹ̀kẹ̀ ẹ̀nà pápá bora. bọ́sì mi wọ́n ní pẹ́pẹ́ rẹ̀ mi. jókòó síbẹ̀. ókè sir. ẹrù jẹjẹ wọlé dé òkòkò. ohun tó bá ṣe ó dá ṣe lọ. ọmọ lílẹ. àpọ́nlé lára ń fẹ́ ọ kò sára kankan tó fa àkókò. ọ̀rọ̀ tó bá sọ fún ọ fa àkókò ó tún ẹ̀jẹ̀ ní ló pa. nítorí mo nífẹ̀ẹ́ mo dẹ̀ yọ̀. mo mọ̀ pé ayọ̀ ọkàn mi ló jẹ́ ṣòtúrẹ́ ló ṣe bílí kó lè yẹ̀yẹ́ mi ẹni wù ẹ́ ojú àwọn èèyàn tó bá wù ẹ́ bá ní nǹkan kan tí ò gówó kan tó stop olè wo bí bá mi sọ̀rọ̀ níṣẹ́ rẹ̀ tí tó bá wọlé bá mi kú lójú Ǹjẹ́ kò wọ́n máa ń disgrace me sir? Is that making sense? ṣe bó ṣe jẹ́ yẹ́mi tí máa bínú ju bó ṣe jẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ni gbà wá méjèèjì. sense. Ṣé yẹn make sense I'm sorry. ọmọ líle lọ́pọ̀lọpọ̀ gba ẹni sọ̀rọ̀ ìbẹ̀rù ìgbòho gbogbo ọ̀rọ̀ ọlọ́lọ́rọ̀ sọ àsìkò ọ̀rọ̀ wọn ló wà tó bá gbé mẹ́tẹ̀ẹ̀ta yìí wà rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó sọ. So information tó yẹ kó sọ but èmi fẹ́ lò ó láti fi jẹ́ kó mọ ipa bẹ́ẹ̀ àtàwọn nǹkan tó ti ṣe bí mo ṣe mọ iye tó. mama fún ẹni thirty percent nínú gbogbo income tó bá wọlé èmi dẹ̀ mú forty so àwọn guys tó kù mama pé thirty percent tó kù so wọ́n nìkan wọ́n máa gba thirty percent. Are you okay? Thanks. Thank you ó wà òkè pẹ̀lú ẹ̀. Ṣadé, madame ilẹ̀ ló wò ó gbójú ayé yìí. ṣe wípé ẹni tó dalẹ̀ máa balẹ̀ lọ nìkan o ó máa ó máa ó máa ṣègbé ó máa ṣègbé bọ́n ṣe ṣègbé sókun lọ́jọ́ sí tìrantìran ni o. ó sọ̀rọ̀ sínú mi gbọ́. mo ní mi ò ní dá ẹ sá. oh great má ẹ kán tán ẹ má gbàfẹ́ ní o. ẹ̀yin náà mọ̀ pé tí bá gírí ọmọ kó gírí gírí bọ̀ mí bọ́s nàmí nàmí nàmí ṣàdékẹ́ ṣẹ́rú ṣàdékẹ́ ọmọ tí ó wẹ̀ dandan ọmọ tí ó kì í pariwo ọmọ tó ní nafdac kò lè jíjà ọmọ tí ò fẹ́ wàhálà ò fẹ́ wàhálà mi ò dédé burú bàbá mi èèyàn ló kẹ́sìn lóró bọ́s hundred percent lóyà. bẹ́ẹ̀ bàbá mi. mo sọ̀rọ̀ kan fi mẹ́jọ dá mi lóhùn ọmọ wèrè ni à ọlọ́mọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ tójútójú tìmùtìmù tàbẹ́tàbẹ́ jọ mí tán máa. forí sọmi ọmọ ayé ni kẹ́ẹ̀ asthma pneumonia hundred. bẹ́ẹ̀ lóyà ẹ̀ tán ni o lóyà ẹ̀ tán ni o tí o bá lóyà tán máa ń kú ni máa ń dààmú. máa lọ rọ ẹgbẹ́ kan. Bossman, my Ah, fáìlì àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń nínú ẹ̀. Try láti contact wọn, kò ní kó yọjú sí mi. Am I clear? Yes, sir. Sir, easy. Mo ti check in ní ọ́fíìsì, wọ́n lẹ́ni kí n yọjú sí mi. Yes. Ah, how far nípa case àwọn ìṣáná yẹn? Bọ̀lẹ̀bàdé. We are seriously working on it, sir, and try to gather information. Very soon, I'm a new one. Very soon. <laughs> Ṣé mo pẹ́ ń fi ṣẹyìn ṣeré? Ẹ mú ṣẹyìn gẹ́gẹ́ bí iṣẹ́ rárá, àánú yín dẹ̀ ń ṣe mí àánú yín ṣe mí gan ni o wo jẹ́ kí n sọ fún ẹ tí iṣẹ́ yín tí kò bá jẹ yín lógún mo mean life yín tí kò wà important yín mo fẹ́ kẹ́ ṣàánú èmi o ah ah kí ló ṣẹlẹ̀ all the time ẹ kò mọ ẹ kò ẹ kò ẹ kò mọ máa fi gbogbo ọkọ máa fi falẹ̀ mind you tí anything tó bá fi lè ṣẹlẹ̀ látòkè wá ah kán tó gba aṣọ lọ́rùn mi èmi gan máa fàyè sùn yín. such no happen sir andrew de intel látọ̀dọ̀ àwọn agent ta plan sáàrin wọn once tó bá ti get back sí we we'll definitely swift to action sorry sir. you better do. yes sir. sir nobody need to know you sir. <sighs> happy now. Hmm. Cool kí ọlọ́run ṣàánú wa as soon as tí àkùnrin bá ti pè mí gbogbo obìnrin báyìí i'm traveling abroad <laughs> i'm telling you. I can't wait for us to relocate. Honestly. I'm so tired. Mm. And um, èmi ò dé kí believe nínú àwọn prophet yẹn ẹ mọ àwọn àwọn ẹṣẹ àti mọ àwọn tí mò ń sọ náà tẹ bá sọ pé nǹkan méjì ló ṣẹlẹ̀ ó máa ka twenty five fún yín ni. my dear torí mo tó gbọ́rọ̀ lọ yẹn àwọn kan ló ń balẹ̀ ayé jẹ́ nínú a million of them hardly ló máa fi rí ẹkùn àbí méjì tó wà honest. kan nínú gbogbo ọ̀rọ̀ àwọn tí yẹn òkú mi my own is èmi ìwọ mm-hmm. àtọmọ mi mm-hmm. ká relocate to America ká máa gbádùn ayé wa. of course babe you understand. Um, jọ yálé ọwọ́ tún ẹgbà tún pera ẹ̀ kí n fòun lẹ̀ ń na. That's it. Ati pe àti pé be a company yẹn ẹ má ẹ má tẹ hesitate láti bá wọn sọ̀rọ̀ kẹ́ conclude lẹ́kọ̀ọ́ náà. no a ti deal already Come up with me. kọ́kàn pè é ni. yeah five hundred million. <laughs> ọ̀rọ̀ ti ṣe rẹ̀ ah, <laughs> because me, lè wait if ìyá àjẹyìn I'm so tired of her. àjẹyìn. àjẹyìn náà kí ló ti lọ You know mọ̀ ìfẹ́ ni. Ah, eh? hmm? ẹ má ṣọ́ra o. mo jẹ́rìí kò lè yé wọn àdá ti jẹ wọn èmi ni ìkan lóye ó mo fàdá jẹ wọn kò lè yé wọn èyí nìtàn ayé mi. Ayé ọlọ́run nìkan ló kò yé ọmọ ẹni kan. Mm-hmm. I have a question for you. Ben Thierry, questionnaire. All right, I'm listening. Kí ló dé tí ẹ̀yin àti dáàdì ṣe máa ń pè mí Lárúkẹ́? <laughs> màámi Àríkẹ́. Hmm. When I had you, you looked so much like your paternal grandma. Mọ́mí dáàdi o. Wow. Mo rántí ọjọ́ náà lọ́rùn. Immediately your father saw you. Ó ní à, ah, màámi, màámi tún padà. Mo ní kí lè rí finishing medical manager in England. He said we're going to call her Akike. She passed on just before I had you. That's why we call you Akike. Which means, are you daddy me? Oh, yes. <laughs> are you daddy me? Kò ṣe pé kò fẹ́ràn àwọn àbúrò ẹ̀ but ah he was so intoxicated when I had you mi ò rò bóyá ó tún lè nífẹ̀ẹ́ ọmọ kankan bó ṣe nífẹ̀ẹ́ yes you are right ayọ̀dájú ẹ̀ yẹn. Oh yeah, you are. <laughs> Aditulọ̀rọ̀ ayé. yìí jẹ́ ṣé tọ̀wọ́n epo ni tàbí ta ìrora kí ló dé tá máa bá ń jagun bí ẹrú bí ẹrú bí ẹrú. kàmbọ̀nbàdé ngọ́n jọba àpàdùnbà kọ́lọ́mà kìlà fọ́mà rẹ̀. Iarururaru Kalamalakelaru Jẹnarunrandarunna. Kí ló wá ń ṣe ṣe báyìí? Kò hmm. bíkọ́sì kò tiẹ̀ yé mi gan mọ́ báyìí o. Akínọlá ti fẹ́ sùn In fact, ó ti sùn mi. Ó ti sùn mi. Eh. Ṣé o pe púpọ̀ náà àwọn òṣìṣẹ́ mo ti sack? nítorí mo rò ó sọ fún wọn mọ́ àwọn ọlọ́mọ oníṣẹ́ mi o nǹkan tá a máa fi ń dàpara tẹ́lẹ̀ tá a fi ń jẹ̀wọ̀ wọ́n kàn ṣe báyìí má kàn bínú sí wọn má dẹ̀ sack wọn. Oh káṣíwò ni má lè tù mí hmm. mi rò ó sọ fún wọn mọ́ kí ni kan ti gbọ́ pé irú mi mo rò ó sọ fún àwọn staff mi ah, ah! ọ̀rẹ́ mi i'm i'm felled up. ilé ìwà terrible ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ bá rí báyìí èmi ò bá kàn suggest bóyá kò pe prophet sórí tí prophet bá bọ́ sọ̀rọ̀ yìí wọ́n á lè bá wa tàn mọ́lẹ̀ sí ibi tí ọ̀rọ̀ yìí ti wá. akínọlá mi ìfẹ́ gbọ́dọ̀ prophet why prophet báwo prophet sọ pé bó ṣe wá ń sìn anything wọ́n ti in fact every time ló ń pè ń gbé kí n wá lórí ọ̀rọ̀ yìí aṣáde settlement làwọn wá pé èèwọ̀ ni kí n fẹ́yàwó mi ni àgbà tí mo ti fẹ́ mojú báyìí ni problem ti bẹ̀rẹ̀ ìyá Ṣadé ló wà nídìí ẹ̀. are you sure. am I sure kí ni am I sure kí ni ọmọ méjì kú ẹni kò bí ṣe wá sí àti jẹun ó ní mi lára ọlọ́run ló nípa ìlàṣọ kan létà ń wọ̀ kiri I don't want to hear anything about uh, prophet abọ́rọ̀ ìyá Ṣadé mọ́. ẹ ò má bínú àkàn láti máa wẹ̀ níran báyìí o ò lè fọ̀rọ̀ lọ mi kí mi náà mọ̀ lá advice tí màá fún ẹ ọ̀rẹ́ mi bóyá sọ̀rọ̀ sílẹ̀ ń mo understand ẹ but kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí. bẹ́tà àbí wo bí ọ̀rọ̀ tí fẹ́ sọ fún ètò rò jẹ́ best friend mi ni yẹ mo lè fẹ́ ṣe nǹkan lẹ́yìn ọ̀rẹ́ mo máa relocate west America yẹ mo fẹ́ fi ìlú yìí lẹ̀ kí ìyá Ṣadé máa ṣayé bó ṣe wù máa relocate west America pẹ̀lú Mary àti ìyá ẹ̀ ká lọ tún ìgbésí ayé wa bẹ̀rẹ̀ ńbẹ̀ máa ta company mi máa relocate lọ. ọ̀rẹ́ mi. yẹ́. mi ni kó o má ṣe because o kì í ṣọmọ ékeré mọ́. Mm-hmm. èmi náà ò ṣọmọ ékeré so but ìfẹ́ tá a jọ ní síra wa òun ló jẹ́ kó o bá fẹ́ make a decision láti fi lọ mi bóyá kémi náà fẹ́ ládvice. bẹ́ẹ̀ ni God bless you. advice tí mi fẹ́ fún ẹ sìn. <laughs> ìwọ náà rò náà wàá jẹ́ kí n sọ̀rọ̀ tèmi náà oh my oh god jẹ́ n sọ̀rọ̀ mi ọ̀rẹ́ mi so o fẹ́ kó mo jì àti Mary o fẹ́ káwọn yẹn travel out àbí mm-hmm. o wá fẹ́ fi Ṣadé àtọmọ ẹ̀ o fẹ́ fà wọ́n sílẹ̀ sí Nàìjíríà ọ̀rẹ́ mi o ò dẹ̀ rú ọ̀rọ̀ ẹ̀ dáadáa. hey hey what is wrong with you now ṣọ́ọ̀rẹ́ mi kọ́ ni ẹni ah, ó ṣe gbọ́ nǹkan tí mò ń sọ lẹ́nu fún ẹ wo bí gbogbo problem tí mo ní níbo lòrò pò ti wá i don't want to go there fi ṣadé lẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ ok ṣé ṣadé jọ mí ṣó jọ mí mo ti fún lé kọjọ máa gbé nílé yẹn kọjọ máa wọ̀ kó fi lè ṣe sórí mary àti yẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ new life ok a lọ ṣèyẹn lóyìnbó màá wá nu gbókàn lọ níbẹ̀ ní amẹ́ríkà màá lọ bẹ̀rẹ̀ life mi ju tẹ́yẹ̀ ń wọ́n ti mọ̀ mí <laughs> be my friend decision mi mo sọ fún ẹ. èmi kàn fẹ́ kó kan ro dáadáa kó tó ṣe ni o. ẹ ẹ keep your advice. ro kó tó ṣe. ẹ ló nà á what is wrong with you ṣé owó ẹ ni mo fẹ́ ná ni. nàánà ṣàdékà ṣídọ̀ṣà. ó possible kí màá tiẹ̀ má padà rẹ̀ àti màá fi travel. ah why not. ìlú yìí ti sún mi. mo bí ṣe kù mo bí ṣe rí i just can't cope any longer. wo bí n bá ṣe gba owó bíi ti fẹ́ lọ tà lọ́la báyìí tán kó fún mi ọ̀rẹ́ èmi ọmọ àtìyàwó alọ́ọ̀lù òyìnbó ni ẹ̀. Hmm. so àwọn báyà yẹn ọ̀la náà fẹ́ wá pè ẹ́ ní ògbó yẹn. ọ̀la ní títí twelve máa ti gbowó you see. àdúrà mi kan tí mo kàn máa ṣe fún ẹ ni wípé ọlọ́run á bá mi sìn ẹ́ lọ. àṣẹ. á bá mi sìn ẹ́ dán láyà àtàlàfíà. àṣẹ lẹ́dùnmarè. á dúró tiẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe lọ́hùn ọlọ́run á fún ẹ ṣe. o ṣí ọ̀rẹ́ mi. nǹkan kan ó mọ nǹkan tó ń dùn mí lọ́kàn ṣá. kí ni ẹ. ó mọ̀ fún máa mí ìṣẹ́gun. ah come on now fóònù wà ẹ. Ah, ṣé fóònù ṣé fóònù yẹn ó máa dàbí ẹni kémi àti ẹ bá ṣe jọ ń ṣe. màá tún máa fàájì màá máa send owó sí ẹ calm down what is wrong with you. <laughs> ah like two hours right. no problem ṣé wọ́n ṣú àbí tí wọ́n bá ti wà ọkẹ́ pẹ̀lú nǹkan tó ń sọ kò sí problem àwọn ọmọ ogun náà ti wà nílẹ̀ lọ́wọ́ guy no fuck up okay I'll get back soon. tí ò dẹ̀ sí anybody tó máa tó máa béèrè lọ́wọ́ mi or tó máa question mi wọ́n tí mo fẹ́ nìyẹn. stylish lady ó sọ fún mi pé o fẹ́ kí Diana kúrò ní position tó wà kí wọ́n lè sí. exactly nǹkan tí mo sọ. Diana ti ṣe gbogbo lè ìgbà tó ti ṣiṣẹ́ tó ti gbéṣẹ́ gbẹ̀yẹ nìbọ̀dì nǹkan tó ṣe yóò dà náà ẹ lè ṣe kókó sí i èyí tí mo mọ̀ tó jẹ́ pé tó bá ṣe báwo yẹ kẹ́ ti pàdánù àmọ́ nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ o pé torí ẹ̀ lẹ́sìn ṣe ń wò tẹ̀ ṣe nǹkan lórí ẹ̀ but ah, sir èmi wò pé mo kàn má bá wà ní kò ṣe pé mò ń pàṣẹ ò pé ẹni tó ti ń pàṣẹ tẹ́lẹ̀ kó di ẹni tó ń pàṣẹ fún ah, so nǹkan tí mò ń ṣà láti sọ fún yín ọmọ aláṣẹ ni mí ẹnu mi làṣẹ ti jáde mo kórìíra ó dẹ̀ jẹ́ èèwọ̀ fún mi pé kí ẹ̀dá alààyè kan máa pàṣẹ fún mi pàápàá jùlọ obìnrin àtẹ̀yìntọ̀ tí ò bá jẹ́ bó ṣe jẹ́. má fi ẹ́ jófin màánú mọ́ àmọ́ torí bó tún ṣe jẹ́ mo tún fún ẹ níyì àṣẹ ti gun tó sọ. ẹ ṣeun. ẹ ṣé sir thank you so much i really appreciate this ẹ ṣé gan and sir um, báwo ni àwọn yoku ṣe fẹ́ mo. Tori mi o le débẹ̀ kí ṣe kí n wá máa pàṣẹ wọ́n máa máa wo bákọ̀bákọ̀ báwo náà ṣe fẹ́ mọ̀. tó o bá ti kú kó tó di next week aṣojú aṣojú ikú bá wo mi ò tiẹ̀ ní kúkú kan bí ò ṣe yíyẹ mi ò lè kúkú kankan bí ò ṣe yíyẹ agbára lọ èmi náà ni màá wà bẹ́ẹ̀. mo drink. àṣẹ ẹ̀yin kọ́. mo tiẹ̀ náà. عليكم السلام عليكم قالوا نكيل فمن دعوا it now, and I don't like it again. But no, baby, now it again. And I don't think it no favor that one. It again. In the auto. In the auto. In the auto. Ain't no papa boy. Beba boss. ṣadé tẹ̀ ẹ̀dùn pápá bora bẹ́ẹ̀ bá kọ́ ṣadé tẹ̀ ká má bàrú kéyí ṣadé ṣadé ṣadé tẹ̀ ká má bàrú kéyí. sọ fún mi kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ jáde lẹ́nu tí ò mọ́pọ̀lọ́ wa kí ni problem ẹ pẹ̀lú pé wọ́n pààyàn wọn ò pààyàn lọ́pẹ́ṣọ̀n sọ fún mi náà lójú ẹ̀jẹ̀ níbi tẹ́ everybody ti ń sàṣàlà fẹ́mi ẹ̀ ẹni yàrá lògùn gbé ni mo sọ fún ẹ ní gbogbo gbà ìdíṣẹ́ tá a wà yìí wàá sàsálà fẹ́ mi ẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ kù tó o bá pa wọ́n wá pa ẹ̀ tó bá dúró nígbà tó bá tó bá tiẹ̀ máa pa ẹ̀ kó dá pa ẹ̀ lọ́tọ̀ tó pa ẹ̀ kó máa lọ kó máa pa àwọn guys mi torí gbogbo complain òsì tó complain ti fẹ́ pọ̀ jù òun yọ̀ ni nàá ayọ̀ ló wà lọ́wọ́ ẹ̀ tó yọ̀ má jọ̀dọ̀ òṣì orí burúkú sí mi lọ́rùn mọ́ mi ní tírẹ̀tì mọ́ kí ló sọ ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ ni mo sọ fún ọ jẹ́ kejì tí màá bẹ́ sọ eléyìí á chẹ́ǹgì sí ẹ ayọ̀ ti pọ̀ ju. boss ẹ try láti understand the man we were talking about is my father. and so what? wọ́n ti sọ fún mi mo ti gbọ́ ìgbà tó jẹ́ bàbá ẹ̀ kọ́ ó jẹ́ ìyá ẹ̀ tó dẹ̀jẹ̀ yẹ lórí lórí bẹ́ẹ̀ wá pàdánù ni. my biological father. orí burúkú lọ biological lójú kú biological ló rẹ kó wá jalè biological ló sọ ẹ̀dọ̀ lọ́ṣà a lot of lọ bèè lọ́wọ́ wọn ọ̀dájú ni iṣẹ́ tá à ń ṣe o. i'm just doing it for fun no my family first family is family. kò ní dáa fún ẹ kò ní dáa fún family ẹ iṣẹ́ tèmi profession tèmi tèmi yàn láàyò oníwọ̀ ló ń ṣe for fun òun fi ayé tèmi ṣeré òun fi iṣẹ́ tèmi ṣeré wọ́n fa ayé ẹ̀ta ka yìí mi ò fún ẹ lórí kì ìwọ ló fún ẹ lórí kì bí gbogbo àdẹ̀mọ́ kí wọ́n ló fún ẹ lórí kì èmi Ṣadé Kesh ọmọ tí òwẹ̀ tó ń dán olóòwẹ̀ ò ń dán oníṣẹ́ olè oní nínú DNA ẹ ló wà sókè ló dára láti sọ ó máa dájú pa mo máa dájú pa ni o àti pé ṣe bí bàbá tó sọ yìí ṣe bí bàbá yìí ló sọ pé kọ ẹ lóró òun kọ́ ló sọ pé sọ ẹ́ nǹkan tó wà yìí tó sọ fún mi ìsìnkú fi ṣe fún lásán. but it does not matter my father is still my father. o ní àwọn àbúrò ẹ wọn ò bá má kú tí ò bá jẹ bàbá yìí wàá rí opportunity láti pa ọ̀tá ẹ láti pa ẹni tó dọ̀nù ẹ rúbó òṣèrò pọ́nù ẹ dàrú tẹ́bi dẹ́ mọ̀ pọ́nù ẹ dà ní pẹ̀lú lẹ́bù tó wà lọ́dọ̀. orí opportunity láti pa ẹni tó ti ṣe ẹ́ báyìí látọ̀dún yìí tó yẹ kó débi kó kúnlẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ mi ó bẹ̀rẹ̀ sí ní bá mi sọ ọ̀rọ̀ òṣì ó bá mi sọ ọ̀rọ̀ ránù òní bàbá ẹ̀ kan ni bàbá ẹ̀ bàbá ẹ̀ wo. lọ́bìnrin lọ́wọ́ àwọn èèyàn náà púpọ̀ nínú àwọn guys tó wà ń bẹ̀ yẹn àìmọye family wọn tó ti yanjú dànù jẹ́ kó rí ẹ pé o next time tó bá bá mi gbìyànjú relé má pa ẹ̀ dànù. Shadekesh, are you crying for real? I'm crying. For real, Nké? I'm ah, crying. Àórí ẹ̀ ti dùn orí ẹ̀ ti dàrú ìwà adigunjalè Nké olórí burúkú ló pa action fún ẹ̀ níwọ̀ primary two ló ti ké pé mi ìdẹ̀rù pé kọ̀ọ̀kan nínú àwọn boys tó wà níta tí mo gbé tí mo gbé ẹ̀gọ́ rí wọ́n lè sọ wípé àwọn sun ẹkún ò ń ṣomi lójú ó máa dúró ẹni tó ti pa lẹ́kún àbúrò kó dìgbà tó bá pààyàn nìkan olo tó pààyàn lẹ́kún ó dúró owó owó tó ti gbà wá sínú lẹ́yìn tí wọ́n ti gba percentage yẹ tó ti gbà lọ lọ́wọ́ mi àwọn yẹn tó o bá pa wọ́n gangan ti pa wọ́n sáyé ẹkún tó ń sun láwọn náà ń sùn gbogbo wa ti jọmọ pa máa sunkún lọ́jọ́ kan èmi fún ara mi tí mo jókòó yìí pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe yìí jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ mo mọjọ́ tí màá lọ yẹ wọ́n ti sọ fún mi mo mọ̀ mo dẹ̀ ti pìrìpì ara mi ẹkún tó ń ṣe ìrìásà ló ń ṣe o àtijọ́ wàánú ẹ o ló ṣe next day tó bá dánwó ẹ̀wò tẹ di operation tó lọ ṣe rádaràda tó ń ṣe ràdùn tó ní kó má pa ẹnìkan mm. má pa ẹ fúnra mi àbọ̀gbọ́ má pa ẹ fúnra mi á yanjú ẹ̀ dànù jáde kó wájú mi kó wájú kó wájú kó wájú mi orí ẹ yí ìdúgbò ẹ̀ lẹ́lẹ́ ìṣá olórí burúkú lẹ́lẹ́ àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ó lè ń ké adigunjalè ń ké adigunjalè wọ ẹmọsọlẹ ẹgbà mi gbẹgbẹ wẹdẹ the family dé lẹ́nu adigunjalè kò ní yẹ kò ní dáa fún ẹ. àkọlọ́mọ kìlà fọ́mọ rẹ̀ ìníyàrá rárá kalamala kẹlaro kẹlaro randarunda kalama kila kala. كنا شادي شادي كش شادي شادي tọwọn ní jagun cash, Sade cash, cash, Sade cash. Ó ti gòkè afárájà, kìnìún ti gòkè odò. Ó ti gòkè afárájà, Sade cash, Dẹ̀ṣu. Sade cash dẹ̀ṣu. Ó ti wàhálà. kò sí yín lárùn nàánà ṣadé kẹ̀sì tó ṣá iye ṣadé kẹ̀sì iye ṣadé kẹ̀sì ṣadé kẹ̀sì. irú àwọn irúluwo la wà yìí ọlọ́run mi irúluwo la wà yìí ẹ tíyan máa plan life ẹ tó lè jẹ́ pé ọmọ kan á dé wà lọ́sọ̀kan orúkọ wọ́n á dé dismantle everything ah, just a scar. Akínọlá ta ni mo ṣe ah ah where am I going to start from mo ní mo ti fẹ́ bẹ̀rẹ̀ ah ta ni mo ṣe ta ni mo ṣe ìgbà wo ló ṣe ni ọ̀rẹ́ mi náà ah! Ah! ah ó tẹ̀ tún bá mi dúpẹ́ pé wọ́n pa mi eh? ẹgbẹ́ mi náà ti yẹ̀wọ̀ fún bodyguard mi Jesus ah mo kàn ń gbọ́ don't shoot him don't shoot him ohun ọmọbìnrin yẹn ni mò ń gbóhun ló save life mi òun ni áńgẹ́lì tọ́lọ́mù wá sí mi. Ah! òun ló ń kọ̀máǹdì àwọn tó fẹ́ ṣùtì ẹ pé don't shoot him don't shoot him. Hmm. akínlá. Ah! bẹ́ẹ̀ni mo ṣe. ọ̀rẹ́ má ro anything. mo jẹ́ nǹkan kúmọ́ láwùjọ. má ro anything ọ̀rẹ́ jẹ́ ká lọ sí nearest police station ká lọ not complain nǹkan tó ń yẹ bóyá ká lè rẹ̀ mọ́ lọ sí area commander. owó ó yẹ kó mọ̀ pé màá ti lámì lọ́ọ̀yà ó yẹ kó mọ̀ pé gbogbo yẹn ni mo máa ti ṣe náà. ìwọ ah! ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ báyìí. security méjì tán fún mi gan pẹ̀lú ẹnu ọkàn mi ò tí ì balẹ̀ káwọn pípé má tún lọ padà wá. wọn ò lè padà wá sọ̀rọ̀ ah! ọ̀rọ̀ security lélẹ̀ àbí ká wá bá ṣe fẹ́ gba owó padà ìyẹn ni kó má máa ṣiṣẹ́ lé lórí kí ni gbogbo òsì yẹn. ṣáde èyí ló dé tí mò ń pè ẹ́ tó gbé kọ́ ẹ̀ ló ṣẹlẹ̀. ọlọ́run kò sí ọ̀hún sí kò sí ọ̀hún. ọkọ̀ rò pé ó pọ́sibù kó wàá bìbà ẹ̀ bó ṣe kí ló ṣe ẹ́. ló ń bí mi dùn ló ń bí mi ọlọ́run sẹ́mi ò gbọ́ kankan wọ́n ti gé tì mí lọ. kí ló ń bẹ ẹnu. kí ló ń ṣe lórí burúkú abẹ́rẹ́ yẹn náà anytime tó bá dẹ̀ jáde pé yá nọ́mánọ́mà a lọ ṣe nọ́mà eré tá a máa ń ṣe a lọ bẹ̀rẹ̀ sí ní tàjẹ̀ èèyàn sílẹ̀ bẹ̀rẹ̀ sí ní pààyàn ah, ṣé tí a kùnà i don't like am o mi like ah. ẹ adẹ̀rẹ̀lẹ̀ ayẹ̀ pàdé rẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ náà lẹ̀mí èèyàn tẹ̀ wá jọ lójú rárá ni ọmọ kò ló lójú mi lọ òun ká ìṣirò lèmi ń jẹ ọtí gé ọtí gé tí mi lọ ní ògbọ́ kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ wà lójú tèmi gan àmọ́ as normal street àti ot èèyàn máa calm down náà ni. Ah. ìgbà tí òòyì ẹ ó pọ̀ jù òkè tó bá bí wọn bó ṣe wà nísìnyí tọ́mẹ́ bá ṣe nǹkan tí ò dáa ṣé wàá pa ni wàá ṣàlàyé fún mi tó bá fẹ́ máa ṣàlàyé kò ń ṣagídí ó ti gbàgbé pé kọ̀lít ni gbogbo wa kò ṣọmọ ẹ̀ ó máa ń gba wíwí ìgbà tó ń bọ́ ọmọ ẹ túbú lèèyàn fi ń ṣe nǹkan ilé oníkálukú lẹ́bí wọn ti wá ó lè pé ilé tóun ti wá bó ṣe máa ń pààyàn nìyẹn nílẹ̀ yọ̀ọ̀ jọwọ́ lójú bẹ́ẹ̀. ìjọba ṣe sí ẹ̀dọ́ ẹ̀kọ́ babaláwo ni tó dẹ̀ wò pé òun fẹ́ dífá bóun fẹ́ bó ètùtù àbóun fẹ́ bọrí òun. tèmi kó wá dẹ̀ lọ ra màálù á lọ rí àbí kó lọ rẹ di ẹni fẹ́ fi ṣe sacrifice ni. èyí làwọn máa tajẹ yọ sílẹ̀ náà. ọmọ líle nìwọ́n ọmọ líle ah. tí wọ́n torí pé wọ́n mú sí pátì mọ̀ ni ọmọ líle with pátì ah. kò yẹ jẹ́ kí n jà ẹ̀ sùúrù nìyẹn fi sọ orí òye ẹwà kan wà mú ìjọ ẹ̀kan tó kàn dáa ni wàá jẹ́ kó mọ̀ wípé ókè tó bá jẹ́ pé àwọn fámìlì ẹ̀ làwọn kọ́kàn lọ síbẹ̀ lọ́kàn lọ ṣe irú nǹkan náà yẹn lọ́ọ́ ṣe kí nìyẹn fún wọn báwo ló ṣe máa fún un. òye ẹ wàá jẹ́ kó reason pẹ̀lú wa. I no like am tí babe. ṣéyẹn ló wá jẹ́ kí ọ̀rọ̀. babe we suppose know say olè tá à ń jà yìí na phone now occupation ló lè ná inú wa ń dùn la fi ń jalè kò ń ṣe pé bóyá ẹni tì ó kò dàbí pé kéèyàn kan mú ránlé láàárọ̀ kó gba bí iṣẹ́ lọ bí iṣẹ́ ò lè ṣe jẹ́ fún wa nìyẹn kò yẹ ẹ́ sìn bí àbí irú àwọn dókítà irú àwọn ápọ̀ tó ń lọ síbi iṣẹ́ wọn tó dẹ̀ ń bí àpì nǹkan táwa ń ṣe ni kò ń ṣe pé bóyá for anything. ẹgbẹ́ ìwà ṣiṣẹ́ ìráfà ló máa jẹ owó mo ṣe fi ọmọ olóbì sọ ọlọ́run nǹkan tí mi fi gbá tiẹ̀ nìyẹn. kò ní da fún yàrá ìjẹun tó bá sọ pé kí n má love forever. ẹlẹ́yìn mi má love forever. ó ti ní sympathy ju ọmọ olè tó ní sympathy mú láìpẹ́. baby na so it's suppose be na na be israeli. i will love you forever ni ọ̀rẹ́ sẹ́ẹ̀. rárá rárá èyí. ọ̀gbọ́n kan mọ́ ọdún wà lónìí. lálọ́ ní ilé kò sí yàn bẹ́ẹ̀ lámì. ọlọ́run mọ́sẹ̀ orímọládé gbàdúrà fọmọ rẹ̀ bá mi wò sàn nínú omi ara nẹ́jàrá olùwàwò bí ó ṣe ń bomi yìí mu tó fè tó kù ń wẹ̀ gbogbo àìsàn ìdè ọ̀run kó ká dànù àánú jésù kò bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù la gbàdúrà. omi yìí ẹ ó bù ú mu nígbà mẹ́ta èyí tó kù ló fi wọ tí bá ti wọ ẹ padà wá lọ máa gbàdúrà fún ẹ ọlá ló ṣeun ọlá ló ṣeun. ìyá mi ẹ kú jòkó. má sábàrà dọ̀tí. jésù ṣebí ni pé mo dá ẹjọ́ dé. ṣé ọlọ́run ni mo wà pẹ̀lú yín báyìí. pa èyí náà ṣe é látijọ́ yìí kò sí ewu lẹ́ ń sọ àmọ́ mi ò rọ́mọ mi ọmọ mi ò wà wálé ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ojú mi lọmọ yìí akọ́ṣẹ́ igi mi ni yorùbá bọ̀ ọlọ́mọ ẹni kú ó sàn tọmọ ẹni sọnù lọ ẹ̀ẹ̀kan tó kù rèé o ẹ̀ẹ̀kan ṣoṣo tó kù rèé mi ò rí o. aṣáájú ẹ má sunkún mọ́ ẹ kò ní jẹ́ tiyín lórúkọ Jésù gẹ́gẹ́ bí nǹkan tọ́lọ́run fi hàn kò sí ọ̀kan tó ṣọmọ yín lọ́kàn ah! ṣọmọ yín ìwọ́n kan tẹ lélò ní wípé ẹ fàdúrà máa ràn lọ́wọ́ ibikíbi tí ó bá wà kọ́lọ́ máa kó yọ kò sí kankan jù lọ. kọ́lọ́ máa kó yọ. bẹ́ẹ̀ ni kó dẹ̀ fẹ́ sàárẹ̀ padà wálé láyà. ìyẹn gangan ní kókó. dìlọ́ nǹkan. ẹ̀wọ̀ alàgbà ṣé mo ti ìrora mi tọ́nà débi tí màá ti máa ríyàn kan a jọ ń gbé nílé kan náà àríra wa. ọlọ́run àkóso àánú. <laughs> ẹ kàn bá mi sọ fún wọn wípé kí wọ́n yọjú sí mi kí wọ́n jọ torí ọlọ́run ó wà very important hmm. kan rí mi. gbogbo èyí tí mo ti ń jíṣẹ́ fún wọn náà ṣó wá ṣó wá kò ní jọ́sìn kò ní tẹ̀lé wa wá sílé ìjọsìn kò ní dáhùn tó bá pè é owó lè fẹ́ kí n ṣe ń bẹ̀ ẹ wo. Ah. nípa ìfẹ́ olùgbàlà. kì yóò sí nǹkan kan. ṣèdáàrú. ẹ̀rọ ìlànà. ẹ̀gbọ́n mi ẹ má bínú mo ní ìṣẹ́jú kan ẹ jẹ́ sáà ṣètò ẹ̀. ọlọ́run alágbára ọlọ́run májẹ̀mú. wọ́n náà ní kí wá rí yín. ṣàbí forgive me jọ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. jọ dárí jì mí àṣìṣe ni mi mọ̀ pé bó ṣe máa ń lélẹ́yìn despite pé pé ayé tún kù síbi kan èsì tó ṣẹlẹ̀ sí mi mo mọ̀ pé ayé ní agbára Àṣàbí Àbíjìmí you know I love you I love you Àṣàbí please forgive me Àṣàbí forgive me. Oh, okay, thank you. Yes. And sour mutton, the soup you ordered for to be ready in five minutes. Okay. Thank you, sir. Enjoy your stay, sir. Thank you. Okay. má wọrí ara yín náà ṣebí mo ní kẹ́ ẹ wà on standby ẹ yìí wà on standby any moment from now I'll give you a call ṣé kò tó ma sọ ayé yín owó yẹn dandan ni ó gbọ́dọ̀ jẹ́ tèmi so you be on standby I'll give you a call good. lọ. ọ̀nà ògùn tó di. àyínú àyínbọ̀. lọ́wọ́ lẹ́nu. ogún o ogún o ogún onírè ọkọ má pa wá o ọ̀tá wa ni kò pa. àṣẹ. má pa wá o àwọn ẹlẹ́mì wa ni kò dojú wọn bá. àṣẹ. ogún alábẹ́míyì abiná lójú abiná lẹ́nu á fìkan ṣáko á fìkan yẹ̀nà ọ̀tá wa ni kò yẹ̀ sí bọ́. àṣẹ. ọ̀tá wa ni kò yẹ̀ sí kòtò. àṣẹ. Guys, are you ready? You are ready, boss. Yes. All good. You are ready. Go. Boss. My plan will first start getting. All good. Afalikon, lẹ́yìn oríkun, pálọ̀ lọ kìlọ̀ fún ọmọdé ọ̀hún. Bẹ́ẹ̀ ni iná kára kan tó wáyé. Ọ̀nà mi ní náà rí, mi ní náà rí nílò. ẹ ní sùúrù ẹ ní sùúrù ọlọ́run á mọ ọmọ yìí lára dá ọlọ́run á wòsàn lórúkọ jésù wọ́n yà wá bàbá ọmọdé yìí ń kọ́. torí wípé ohun tí ẹ̀mí ọlọ́run fi hàn mí òun ni wípé àfi tí ẹ bá wá bàbá ọmọ yìí kan kó tó lè rí ìwòsàn. ọlọ́run àwa pẹ̀lú. Ah! <laughs> Eh, wọ́n jáde ń sìn wọ́n náà fi sáré dé supermarket wa sáré lọ́hùn yẹn wọ́n ti bá dé kẹ́ pé àwọn lórí fóònù. ok ìwọ nǹkan tí mo ní kò ṣe ń kọ́. ẹ sáà mo ṣe pé wọ́n tọ́ sí mi wọ́n náà ní pẹ́ẹ́lí nígbà sí. tó bá ti dé sọ pé kó yọjú sí mi lọ́fíìsì. kí ni wọ́n ṣe ṣe bí báyìí. látìgbà tó ti rédíò yín tó nípa àwọn rọ̀bà wọ́n rọ̀bù ní express so ẹ wá jókòó sí bàyẹ̀ ẹ̀ ṣe kankan. sir agent bọ́lá ni mò ń dúró dè sir. ọ̀fíìsà bọ́lá ni wọ́n dúró dè tó yẹ kẹ́ ti lọ síbẹ̀ yẹn kẹ́ lọ káńtà one robbers yẹn ẹ lọ síbẹ̀ ẹ jókòó síbí báyìí kò lè dùn mí fún yín ẹ̀yin lẹ máa ń jẹ́ kó ń bọ́ ọlọ́pàá ẹ̀yin lẹ ń jẹ́ kí àwọn aráàlú kan máa sọ̀rọ̀ sí ọlọ́pàá lára ipò ọlọ́pàá ò mọ nǹkan tí wọ́n ń ṣe àbí ìgbà tó ń rédíò yín wípé wọ́n ń rob kí ló yẹ kẹ́ ṣe now move. sorry sir. sorry sir. nonsense agent bolako malam sule ni. ẹ mú ẹ kì í ẹran bí ọ̀rẹ́ kan jáde ó dàgbé tí bí igi eléra. ọ̀dọ̀ bàbá mi lọ pẹ̀lú àṣẹ kan kí n rà á lọ́wọ́. ó ṣòro bí agbọ́n ọ̀nà wọn kò ń la lọ olóhùn gbígbé náà ó àdìtú ọ̀rọ̀ rẹ̀ dìkàyé. Ah! ayé yìí ti bàjẹ́ o ẹni kọ́kọ́ ni. kàyé ah! ọ̀rọ̀ rẹ̀ ò ṣáré kẹ̀sì kàyéfì kàyéfì ayé ah! lọ́rọ̀ rẹ ò ṣadé kẹ̀sì. ẹ fèrèkè nítorí ṣadé. your hands behind your head. your hands behind your head. no move. yọ ọgá rẹ. ẹ̀rọ ìdè ìbùkún yìí mo ti wọ ẹ̀fọ̀ ìgbẹ́yìn lọ́sàn-án. what is the meaning of this? kí ló tún gbé ọmọ kúrò ní hospital tó wá gbé wá sí church ṣé church ló máa ti gba medical attention Eh? you want to kill my daughter Hey, eh, hey, wobi wobi See ẹni fún ìgbà your mommy. See tí ẹni fún your mommy. I'm not wàá mọ̀ pé wíwèé yàgbé I don't toy with my daughter. That is your love. a àsìkò argument kan lélẹ́yìí bàbá mi á kí o fi mí sílẹ̀ èmi mo mọ̀ tí mo fi gbọ́mọ mi wá síbí fi mí sílẹ̀ ah olúwa ṣáájú fún mi. di lọ di lọ ẹ bá bẹ̀rẹ̀ ní sùn. torí àìsàn tó ń ṣe ọmọdébìnrin yìí kì í ṣe àìsàn ilé ìwòsàn àti wípé ọ̀nàgbà tó gún ń jà yín pọ̀ ṣùgbọ́n ilẹ̀ ìfarabalẹ̀ kẹ̀gbọ́n ẹja àfìyẹn ẹ̀mí ọmọ ìlú ṣe pàtàkì madam ẹ wojú mi dáadáa níwájú ọlọ́run ọ̀gá ògo lẹ́wà ẹ wà níwájú ẹni tá kì í kèjẹ́ rí irọ́ bí ẹ bá nífẹ̀ẹ́ ọmọ yín tẹ́ ń fẹ́ kárí ẹ̀ kó dá tẹ́ ń fẹ́ ìwòsàn fún ní tòótọ́ nítorí pé nínú ìjẹ́wọ́ ti yín ní ìwòsàn ọmọ yín wà o tàlẹ́bí ọmọ yìí fún. Ah alàgbà ọmọ ah, mi rèé ṣebí èmi ló bí fún alàgbà nǹkan tí mo ṣe ń like irú settings báyìí nìyí. dìlọ ẹni sùúrù madam tí mo bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ kan tí mo sọ. yé mo sá mo kò tẹ́ sọ. jísọlá. àfi mi sílẹ̀ mo lè lose gbogbo nǹkan mi ò lè lose ọmọ mi fẹ́rẹ̀ sílẹ̀ alàgbà mo mọ̀ mo mọ̀ bàbá ẹ̀ wọ́n lọ bí ọkọ̀ mo bí fún. what. <laughs> chief mi ò fọ̀rọ̀ yín ṣeré náà ẹ fẹ́ take me serious mo ní dókítà ní mi gbọ́dọ̀ ṣe nǹkan kan sí ẹ sọ̀rọ̀ ẹ ṣe hùn hùn hùn kí ni ìhùn yẹn mean by. Ah. mo ń gbọ́ yín. báwo ló ṣe mọ̀ pé mi ò wọlé. ṣé ọ̀rẹ́ mi ṣé kò bẹ lájọṣepọ̀ rárá ni. ah, ah chief ṣé ilẹ̀ ń sọ̀rọ̀ ìjáde lẹ́nu báyìí ló ṣe ti gbà wípé ọ̀rẹ́ yín ti travel sí i ó ti tó two months ó ti tó two months èmi àti bàbá yẹn ta fọwọ́ kanra wa ẹ wá sọ fún mi pé ẹ̀yin kọ́ lẹ lóyún oyún oṣù kan ẹ̀yin kọ́ lẹ ní chief. Um, mo jí mo ti accept pé mi ni mo ní oyún yìí ṣùgbọ́n kinní kan máa ṣẹlẹ̀ tí mo dẹ̀bẹ̀ kó ṣe nǹkan kan fún mi. wá gbogbo ọ̀nà tó máa make sure wípé ọ̀rẹ́ wa ó ti ní ìmọ̀ lọ́rùn. kò sí etí tó máa bá wa gbọ́ pẹ̀lú nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ tó wà láàrin wa àtọ̀rẹ́ mi bí wọ́n ṣe pè fún láàárọ̀ yìí lóṣù yìí ó máa dé lọ́túnla láti wákàtí ọ̀wọ́ tó bá ti kú òun make sure pé òun kò dé máa jẹ́ pé ó ti ní ó tètè máa ti ìfẹ́ yẹn sí lọ́pọ̀ tó dé tó bá ti ń dé gbàrà gbogbo ibikíbi tó bá wà máa ti text ẹ pé kúta ló wà nílé tí mo bá dẹ̀ ti ń kúrò mẹ́ẹ̀ máa ti jẹ́ kó mọ̀ pé mo ti kúrò mẹ́ẹ̀ wá gbà ọmọ ẹ̀yin obìnrin look náà ó mọ bó ṣe lè ṣe náà bó ṣe lè jíjà ọkùnrin tọkùnrin bó o bá fẹ́ ṣe mo jí ẹ mo bẹ́ ṣe ń jí tó máa ṣe náà ẹ́ bá dẹ̀ ń bá ẹ ṣe tó bá ti gbó ti ṣe kílè tó pé ó ti yá ó ti di gbogbo kan ti ń wọnú ara wọn ọmọ tó bá tó fẹ́ kọ́ mọ̀ mọ mission ẹ̀ wàá dì wọ́n báyìí ni òní jẹ́ kó yọ wàá jẹ́ kó rọ̀ sí ìyẹn gbogbo ni point tí wọ́n máa dì mú kó lóyún yẹn are you getting my point? mo jẹ́ come on pẹ̀lú àwọn àbí jẹ́ ká síbẹ̀ please bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ ẹ gbọ́dọ̀ make sure pé ẹ gba owó yẹn lọ́wọ́ torí pé mi ò fẹ́ kó mú ọmọ mi travel rárá that is what I want. ẹ jẹ́ kí n mọ gbà tó lọ gbogbo information yẹn pátápátá láti ìgbà tí even bó ṣe fẹ́ mí màá send gbogbo everything sórí fóònù tí ò ní fọyọ́. seventy thirty. kí lẹ sọ. seventy what seventy thirty my brother At the 30%, àti seventy percent kò sí kankan tí mo fẹ́ nu ẹ̀ what i need from you ẹ gba owó yẹn because mi fẹ́ kó gbé ọmọ mi travel ṣé nígbà tí kò bá sí owó lọ́wọ́ ẹ̀ ṣé òkúta ló fẹ́ fi gbé ọmọ mi travel. Uh -uh ó tẹ̀yìn fẹ́ ni. that is it i don't need money. protocol ṣe tèmi èmi á send thirty yẹn sẹ́yìn ẹ̀yìn That matter for me. You go ẹ̀kọ́ ẹ̀fẹ́. okay i need. Hey. iṣẹ́ tẹ gbé fún mi consider it done God bless you. What do you say? I say God bless you. Thank you. Ah! Mojisola. Akiola. Ìwọ. Ìwọ Akiola. Ah! Tó bá ní ìwọ mi ló máa sí ẹja jiná ta nírọ́ ìyẹn pé ó yẹ ká bẹ̀rù ọ̀rẹ́ ká tó bẹ̀rù ọ̀tá Akíọ́lá I thought you were my best friend you betrayed me Aki pẹ̀lú gbogbo ìgbìyànjú mi lórí ẹ̀ mò ń gbìyànjú kí ìwọ má kú wọ́n dẹ̀ ń ti ẹ̀mí sí ẹnu ikú ọ̀rẹ́ mi mi ò mọ mi ò mi ò mọrú ọ̀ràn tí ọ̀bọ tí olórí burúkú lọ lọ kó sí mi lọ́rùn mo sì ti ràn orílẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí látijọ́ tí mo ti délé ayé mi mo dey try láti avoid kíní àfìgbà tó lórí burúkú ọmọ ẹ fi kó orí burúkú tiẹ̀ tó fi kú bá tèmi ṣàánú mi ọ̀rẹ́ mi má jẹ́ ń ṣe wọ́n má jẹ́ ń ṣe wọ́n. anyway èmi ti wá solution sí problem láti gbà tí kíní ẹ ti ṣẹlẹ̀ sọkó lọ́hùn. Ah. ó ní àwọn ọlọ́pàá tá máa ń lò tó ṣẹlẹ̀ yẹn mo lè ti bá in fact wọ́n ti gẹ̀ẹ́tì ọ̀tá máa fi replace ẹ̀. sọkó lọ́hùn. ó dẹ̀ ṣó yìí pé kò ní sí traces kankan. mo ní sáré lálẹ́ má ṣe ń dá ẹjọ́ yẹn tán báyìí tí má immediately kí ni ẹ̀kọ́ pass anywhere tó bá wù mí ṣé yẹn nìkan tó fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ bí die down then wà lè padà wá ah but for now lè e lò ẹ́ ṣọ́ra ẹ̀. má bìtúrè mi o ah, ah. Ma fi bẹ́ẹ̀ni bọ́ọ̀lì Ma má bẹ́ẹ̀ dán lọ́wọ́ kò But kọ́tà mo sọ fún lèmi awo ni o. pẹ̀lú pé ó ràn mí lọ́wọ́ kí n tún máa sọ kiri tó yọ okùn wàhálà kó lọ́rùn mi. relax relax pàtàkì kan sí. Adéṣọlá. Ó ṣe ẹ̀kọ́ tó tó yìí. Ó ṣe àdúrú kan tó tó yìí wọ́n ọmọkùnrin yìí. Àṣìkà. Ọ̀dájú. Apààyàn. Ni mò ń bá tìjọ yìí tí mò ń pè lájẹ orí ìwọ lọ́la àwọn méjì lọ́la àwọn méjì àwọn méjì àwọn méjì. Ah. kábíyèsí rẹ ọlọ́run ọba ẹlẹ́sàn. dílọ ṣé mo pé kò tẹ ṣe yìí ló ṣe okùnfà ikú ọmọ yín méjèèjì nítorí pé ègún ti wà lórí yín ìdílọ ọmọ tẹ ẹ rán lọ sọ́run àpàpàǹdodo aláìṣẹ̀ ni àti pé ègún yìí ti ń ja ìrandíran yín bàbá tó bí bàbá yín ìwọ òrìṣẹ́jú gbójú mo sá wá bẹ́ẹ̀ nígbà tí ojú ń pọ́n mi tí mi tètè rí ọmọ bí ó ṣíjú àánú wò mí ó fún mi ní ọmọ láti ìgbà yẹn mò ń tọ́jú ọmọ mi ó wá tó àkókò kì í máa jẹ́wọ́ ọmọ òkìkí wa kọ́ mi ní iye ọkọ òrìṣẹ́jẹ́ gbẹ́jù mo sára bẹ́ẹ̀ wọ́n bá mi dáṣẹ́ rí àfún òkìkí àti ẹnikẹ́ni tí ó bá ní ọwọ́ nínú ikú ọmọ mi olúwa ṣẹ́gun mo fẹ́ kó bá mi dá sẹ̀ríà fún wọn tó bá tó àkókò tí wọ́n máa jẹ wọn mọ́ kó má lè jẹ wọn mọ́ mọ́ gbogbo ọmọ tó bá bí kó má jèrè kò bá jẹ ìgbà ọmọ ni wọ́n bí kó má jèrè kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yẹn òrìṣàjẹ́ ń gbọ́dọ̀ wá ojú kó aṣojú ẹ̀ wò mí má jẹ́ kí ìyá yìí kó jẹ mí gbé ìyá yóò gbọ́dọ̀ jẹ́ nígbè bábí dẹ́sẹ̀ rí àtọ̀ nìkan fún wọn. Ah. ìyẹn bíbi tí gbogbo problems mi ti ń wà lélẹ̀ bàbá bàbá mi ló ṣokùnfà gbogbo ìṣòro tí mo ní ilé ayé mi whatever ti bá ń ṣe báyìí ó ń padà di problem lé mi lórí. Ah! Ah! Hello. Ṣé rí èyí tí ẹ fọwọ́ fà ló pọ̀ jù? Bẹ́ẹ̀ ni, tẹ bá rántí gbogbo tí mò ń pè yín, wípé kẹ yọjú sí mi, kẹ yọjú sí mi. Tó bá jẹ́ pé ẹ ti yọjú ni, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí kò máa rí báyìí. Gbogbo ìgbà ń bí mi. Eh? gbogbo èrò ọkàn mi ni pé ìjà tó wà láàrin mi àti ìyàwó mi lè fẹ́ parí tèmi ò lè fẹ́ kó ṣẹlẹ̀ ẹ ẹ ẹ wò pásítọ̀ ẹ jọ kí ni solution ẹ n ò lè máa bá lọ báyìí. eyín ò bá ti wá àkíyàgbò kan tí mo fẹ́ sọ bó ti jẹ́ pé ní bí yín sí ìyàwó yín nítorí pé gbogbo ìrìn àjò yìí lọ́lọ́run ti fi hàn mí ìdí nìyẹn tí mo fi ń pè yín pé kẹ́ yọjú sí mi kẹ́ yọjú sí mi. Ah. ṣé wàá rí. púpọ̀ ní wàhálà yìí gan-an ẹ̀yin lè fà síra yín lọ́rùn ṣe é rántí láì ní ọdún kan sẹ́yìn nígbà tí gbogbo iṣẹ́ yín dàrú tí kò sí nǹkan kan kẹ́ tó pàdé ìyá Ṣadé. ẹ bá rí wípé ìgbà tí ẹ pàdé ìyá Ṣadé tán òun ní gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í dáa táwọn nǹkan bẹ̀rẹ̀ sí padà sípò fún yín nígbà tẹ pàdé tán ìràwọ̀ títí ẹ̀ ló ràn ti yín lọ́wọ́ nítorí pé bó ṣe ń dinú sí yín tó fẹnu ẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ tó dáa sí yín nìkan tí yín gbòòrò sí i tí gbogbo ẹ̀ ń ṣe dáadáa àti ìgbà tẹ ti wá kẹ̀yìn sí i tẹ ti ṣẹlẹ́dàá ẹ̀ tí inú wọn ti ń bàjẹ́ sí yín ló fa gbogbo àjálù tó ṣẹlẹ̀ sínú ayé yín. Pastor, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Solution. Eh? Solution. Solution tó wà ń bẹ̀ ni wípé àfi a padà lọ bẹ ìṣẹ̀dá ìyàwó rẹ̀. Ní gbogbo ọ̀nà tẹ́ máa fi be? tó lè fi dáríjì yín. Solution kan tó wà ń bẹ̀ nìyẹn o, láì jẹ́ bẹ́ẹ̀, ah, ó dọwọ́ wọn èmi mo pọ́ mọ wá àwọn olè dá lóhùn lágbẹ́ owó mi ṣe é ṣe mi ìfẹ́ kò tuntun ẹ. madam ní ti ọmọ yín hmm. ọlọ́run máa gba gbogbo ògo ara ẹ̀ máa dá ìgbà tí ọlọ́run ti tan ìmọ́lẹ̀ sí kan tó ṣókùnkùn ọmọ yín máa dìde ṣe rí àtiwọ́ àtẹ̀yìn àfi kẹbẹ ìyá Ṣadé kó foríjì yín nítorí pé ìyá Ṣadé aláìṣẹ̀ tẹ́ ẹ fi ìyà ìmọ̀dí jẹ ni. ìyá mi torí ọlọ́run ẹ foríjì mi ẹ jọ̀ọ́. ìyá Ṣadé ìyá Ṣadé ìyá wọn ọlọ́run ló gbèjà yín jà leave my house. Leave! What's that one balloon? Leave, leave, leave. hey, hey, hey, hey, hey, Daddy, Mary, Daddy, Mary, Daddy, listen, please. listen now, but it is not about you. It's about this woman. Ìwọ buy tèmi jẹ́. Ó pa mí lọ́mọ méjì. Ó ruin family me? Ó tún kò But that bastard tí mo pè lọ́rẹ́ me? ẹgbàá owó tí mo lọ talé ah. eh, you know what don't let me get too mad with you. daddy please please. filẹ̀ mi sílẹ̀. i'm sorry. i'm sorry love, ọba. baby my love is not for you it's not for you please you know i love you you know i love you you know i love you it is not ah. you leave my house leave my house leave my house you you iwọ filẹ̀ mi sílẹ̀. Mary, ah, tobani darity, dirty what by me. I still remain your father, but I am not your biological father. Leave my house. Bastard. Daddy, Bastard. Daddy, eh. Daddy, yeah. I cannot go. Daddy, please. No. Yeah. Eh. Leave my house. Leave my house. Eh? My old friend. Or they tell me fun lowo. Leave my house. Leave my house. Or they tell me fun lowo. five tàlẹ́ béèrè ẹ sì wá kọlẹ̀kùn bíi bíbá tí wọ́n bá kọlẹ̀kùn ilé Òṣùgbó tàlẹ́ béèrè. èmi ni Ṣadé Kẹ́sìmọ́. ẹ èmi Ṣadé àti Ṣadé. you door is open. bẹ ó bẹ ọ̀rọ̀ bẹ nínú ìwé kan. Ṣadé Cash Cash Ṣadé Cash Cash Ṣadé Cash. ó ti gòkè afárájà kìnìún ti gòkè odò ó ti gòkè afárájà. ṣadé kẹ́sì dẹ̀ṣu. ó di wàhálà ó dìjọ́ ọgbọ́n. ó dìjọ́ ọgbọ́n sí yín lára. sori pé mo bá ẹ sọ̀rọ̀ ó dẹ̀ gbà láti ṣe tèmi ó ní five million. chief. mo sọ pé ó yá ó dẹ̀ bá mi wọnú yàrá ẹ̀ ó dẹ̀ gbé mi dí ibi tí ó yẹ kéèyàn gbé èèyàn dé ó ṣe ń tóbìnrin ṣe mí náà ṣe ń tọkùnrin ṣe láì put into consideration pé matrimonial bed àǹtí ẹ̀ lélẹ̀ àwọ̀ ah. five million. àjọ gbọ́dọ̀ ara wa ni. kí ló ń ṣe yín tẹ́ ẹ̀ ń rẹ́rìn tẹ́ ẹ̀ ń ranjú lórí ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ngboro irú ọ̀rọ̀ rírùn tẹ́ ẹ̀ ń sọ jáde lẹ́nu yín sí bàbá sọ wípé sísítà àjọkẹ́ ò ní gbọ́ tó bá gbọ́ nǹkan ṣé ẹ mọ̀ pé bí máa dàrú ni àtijọ́ tí mo ti ń rìn tí mo ti ń gbé oge káàkiri yàtọ̀ sí ìyàwó ilé yẹn o bẹ́ẹ̀ ló dùn. ọmọ tó ń sọ yìí fámìlì ìyàwó ẹ̀ ni hmm? cousin ìyàwó ẹ̀ lọmọ yìí. Hmm, kì í ṣe ọmọ ìyá ẹ̀ náà. Ah, ah. ẹ ṣọ́ ọmọ kọjọ́ tó ní ìdí àdírẹ́sì bẹ́ẹ̀ tí èèyàn bá ti ń bọ̀ láti Ìbàdàn tó o bá ti débi tí ń rùn ó ti dọ́jọ́ tánu o ó dáa kọ́ tiẹ̀ wá pọ̀kọ́ mi pé à ẹ ẹ ọ̀nkú báyìí báyìí kó ṣàlàyé fọ́kọ́ mi ọkọ mi á mọ bó ṣe máa ṣàlàyé fún mi. sísá mo rò pé nǹkan tí mo lè dáyọ̀ ojú mi ò jẹ́ kí n sọ fún ìyàtọ̀ kan. mo kàn ní kí n lọ sọ sótì lé mi lọ ṣe àwọn test kan mm-hmm. ibẹ̀ ni dókítà ti discover pé mo ti lóyún wà ṣọ̀pù oyún báwo. ṣorí ìgbà tí dókítà sọ̀rọ̀ yẹn ìbéèrè tó bira yẹn pé báwo ló ṣe máa lóyún lèmi náà ń bí ẹ́ sìn báwo ló ṣe máa lóyún. kò sí nǹkan tí ò ṣe lè rí. ìdá ìṣe yẹn gan tuntun ni lábẹ́ ọ̀run kò lọ́sẹ̀ jọ èmi ò láìpẹ́ wàhálà yìí lọ sí. ó ti ṣẹlẹ̀ rí ńgbà kan báyìí ó ti ṣẹlẹ̀ rí ńgbà kan báyìí bó ṣe wà ó ti lóyún. wọ́n là ń tí àjọkẹ́ lóyún wọn ti tí máa jà. ọ ti jà. wọ́n mú tiẹ̀ gangan gangan gan kí ló wà wí. àwọn ló ní kí wàá pín in wa wọ́n ní pẹ́yìn nìkan lẹ̀ àwọn nìkan tó wà lẹ́yìn. sórí bí mi ṣe wà yìí solution ti wá bá ṣe ń lọ ń sìn yìí èmi fún ara mi ọwọ́ ara mi fẹ́ fi padà jì ní. Ah! ẹ̀kọ́ lọ́mọkùnrin kù mẹ́. mi ò fẹ́ kó bọ́nú ẹ̀ ẹ bá mi tọ́jú ẹ̀ kẹ́ bá mi fi ìyà tó tó àti tó yẹ. tó dúró náà kí ló akílódé ah, ẹ̀dẹ̀ ń tẹnumọ́ paraba ìyà dẹ́ndẹ́ ìyà rígidì ìyà burúkú ìyà lórí kíni. ní ọkùnrin ẹ burú gan ní tọkùnrin ti fi ojú mi rí ṣége pro max. <laughs> please mummy. Ah! ó ti wọlé. what part of i'm not interested do you not understand. kò sọ pọlọ tí mi ti lò tán ṣẹ́rí rẹ̀ wo mi kò sí scope kankan lórí mi mọ́. pẹ̀lú ìdán gangan. ẹ jáde ibo ló ń lọ ọdún wa sọ kó dọ̀la ṣé mo ti jẹ́ kó jáde débi tí màá dúró pé kó dé lọ́la. mo á ṣiṣẹ́ yẹn sùn. má ṣe jù bẹ́ẹ̀ lọ. ara mi ti wà lọ́nà. ẹ̀dá ẹ̀. ọlọ́run wà ní gbogbo ara ìgbóǹga fíìsì. ẹ wọ́n mọ ọ̀nà kan tó sí yín ta ló lò. sahara de sàtìdí àpáta lásán lásán ní igi igi. ìlò lóòní. I miss you and my little charm. ìyàwó yín wà òkè wà ọ̀rẹ́ ní ṣẹ́rí kan. jọ jọ jọ bá mi gbé báàgì bá mi gbé báàgì wá lókè jọ jọ jọ jọ. tí ń ṣe bí ẹ̀tí mo ti ń rí lédi yìí níbí báyìí. ọkọ ẹ̀ àbá mọ́ mi wọ́n ní pé kí n kí n nù lè. ẹ ṣẹ̀ṣẹ̀ bímọ ni ara yín sì tutù ẹ má ṣe báyìí nà. níbo mo ìyàwó ẹ ni mo jẹ mi ò ní jẹ́ kó lọ parẹ́ sí mi lọ́rùn ò ní jáde nílé. yé my bag babe. ìdánilóhùn jà. Yorùbá náà ló máa sọ pé àsìkò Ọlọ́run lójú I know you deep down. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. I don't know what else to do at all. Look at that sorrow. Okay. Mo ṣe mo ṣe tó jù ṣe ó lè ṣe. ọkùnrin kan kọ ọkọ ẹ mo máa ń lánàá. ẹni mo lára mi. complications Adeniyi Martin. wọ́n mú ní kò jẹ́ jù báyìí lọ Daddy, kí ló ń ṣẹlẹ̀ níbi? Who is it to you and why is mom so angry? faraja kìnìún ti goke odò ó ti gòkè afaraja ṣàdékẹ́ṣì dẹ̀ṣù ṣàdékẹ́ṣì dẹ̀ṣù ó di wàhálà ó di jọgbọ́n ó di jọgbọ́n sí yín lárògùn náà náà ṣàdékẹ́ṣì ṣàdékẹ́ ṣàdékẹ́ ṣàbádé yín lálejò ẹ̀rọ́kọ. mo ní àlọ́kọ́ lóhùn kígbe ọ̀gára ọmọ bá orí àọ́jà gbà ó. ẹ̀fẹ̀rẹ̀kẹ́ ẹ̀fẹ̀rẹ̀kẹ́ ẹ̀nà pápá bora papa bora torí ṣàdékẹ́ ó dé. ode. ó dé.